àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa á gbé ọ̀gá alátìlẹ́yìn wa á gbé ọ̀gá nítorí ó ṣe o á gbé ọ̀gá fún wa láyé rẹ láyé wa àwa ń jẹ́wọ́ wípé kò sẹ́ni bírà bíbélì wípé òun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa àti láti máa kọrin sí orúkọ rẹ ọ̀gá ògo láti máa fi ìṣeun ìfẹ́ rẹ hàn ní òwúrọ̀ àti òtítọ́ rẹ ní àlàálẹ́ àgbé ọlọ́run ga nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé alátìlẹ́yìn wa ẹni tí ń tọ́jú wa tí ń jẹ́ ìmíní fún wa àgbéga ní gbogbo ọ̀nà àgbéga fún ààbò rẹ̀ bí ayé ti le tó ọlọ́run tí ó gbà sátánì láàyè láti mú kó rarìnrá láti mú kó farapa láti mú kíbi tàbí ìkorò kan kó wọnú ayé wa a ògo padà sọ́dọ̀ ẹni tó ń tì wá lẹ́yìn a dá ògo padà sọ́dọ̀ olùtọ́jú wa eh, olórin yìnyín ló wí pé onítọ́jú mi ò ṣe é o onítọ́jú mi ò ṣe é o bó ṣe nìyàn ló dúró ni a ti máa sọ̀rọ̀ bó ṣe nìyàn ló dúró ni a ti máa ṣìwà o bó ṣènìyàn ló dúró ni a ti máa ṣèrègùn òní dúró mi ò ṣe o. mo dá ògo padà sọ́dọ̀ onídùúró wa ẹni tí ó mú kóhun gbogbo lọ déédéé fún ọ àgọ́ rẹ ò dìdàkudà oúnjẹ tó jẹ kò dọ̀ràn sí ọ láà òdẹrù àrùká òde ni wọn ń gbéná jẹnẹra gbéná sẹńtà ìmọ òkùnkùn ò jọlé ọ lórí á dá ògo padà sọ́dọ̀ ẹni tó ní oníṣègùn ńlá dókítà tó ju dókítà ayé lọ mo dá ògo padà sọ́dọ̀ rẹ̀ ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ní ti ọ̀sẹ̀ yìí mo gbàdúrà fún ọ súre fún ọ nípa agbára ẹni tó ní ayé àti ọ̀run ilẹ̀kùn àánú ńlá kó máa ṣí fún ọ ilẹ̀kùn àánú ńlá kó ṣí fún ọ ilẹ̀kùn àánú tí ò lódiwọ̀n ilẹ̀kùn àánú ńlá àánú tí ń gbéni kúrò ní ipò kò jẹ́ nǹkan sí ipò ọmọ aládé àánú tó ń sọ ẹrú dọba àánú tí múni kórè níbi èèyàn òfúrúgbìn àánú tí ń kóni yọ nínú ewu gbogbo àánú tó ń ṣohun ògo táyé ní kò ṣeé ṣe ilẹ̀kùn àánú olódùmarè tí ò lódiwọ̀n bí ìrú àmì rẹ ti ń gòkè kò ṣí fún ọ àánú fún gbígbà àdúà àánú tí ó yọ ẹ́ kù ní ṣòro ilẹ̀kùn àánú ńlá lórúkọ Jésù lọ́sẹ̀ yìí ó yá kó ṣí fún ọ nítorí tí a kọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé èmi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún èmi ó yọ́nú sáwọn tèmi ó yọ́nú sí bí ìṣẹ̀dá Jákọ́bù bá rí àánú gbà látinú oyún lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ojúmọ́ tó mọ́ òní ojúmọ́ tó mọ́ ọ̀sẹ̀ yìí níbikíbi tó ti ń gbọ́ mi lábẹ́ ọ̀run ilẹ̀kùn àánú ńlá tí ó sọ ìmọ̀ ọ̀tá di asán lórí ayé rẹ̀ alábìíràn ibi tí ó sọdòfo tí ó mú kẹlẹ́rú ògbé gbogbo iṣẹ́ tá a fi àjìn òru ṣe tá a ṣe nínú ìjọba òkùnkùn lòdì sí àyànmọ́ ayé rẹ àánú ńlá tí ó sọdá sàn tí ó mú kẹlẹ́rú ògbé lórúkọ Jésù ìṣẹ̀dá rẹ kórí àánú gbà mo súre fún ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì lórúkọ jésù níbi tá a ti ṣèdájọ́ ayé rẹ láì nídìí àánú kó lọ jà fún ọ àánú ńlá kó jà fún ọ àánú tí ò lódiwọ̀n kó gbẹ̀tọ́ rẹ fún ọ lórúkọ jésù kó lànà fún ọ ògo ni fún orúkọ olúwa nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìwà láàyè ọlọ́run kó wọnú ayé rẹ agbára tí ò ṣe é perí níbi agbára tí ò ṣe é mú agbára tí ò ṣe dí lọ́wọ́ agbára tí ò ṣe dá dúró agbára tí ò ṣe fìyà jẹ agbára tí ò ṣe kóná ogun jọlé lórí agbára tí ò ṣe dìtẹ̀ rẹ̀ lórúkọ Jésù bí ìró àmì rẹ̀ ti ń gòkè láti wájú ìtì Ọlọ́run Jèhófà agbára náà kó wọnú ayé rẹ̀ lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní dìkorò ò ní jẹ̀korò ẹlẹ́rù ibi lórí rẹ kó gbé ẹrù rẹ alábìíràn ibi ẹ̀jẹ̀ àgbélébù kristi mo fi fagilé alábìíràn ibi lórí rẹ lórúkọ jésù olùgbàlà ẹ̀jẹ̀ jésù fagilé ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò san fún rere nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ó rí ojú rere ọlọ́run ó rí àánú ọlọ́run gbà ògo ni fún orúkọ mímọ́ rẹ gbàdáwọlé rẹ lọ́sẹ̀ yìí lórúkọ jésù yóò yọrí sí rere ò ní jáde àbámọ̀ o ò ní jáde àbámọ̀ o ò ní wọlé àbámọ̀ ìbànújẹ́ ó kéré ó pọ̀ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù kò ní jẹ́ tiẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ni mo wí lórí ohun tí mí àti etí òmí ò ní po rírí ẹkún àjọ abánisọ̀fọ̀ àjọ abánisọkún nítorí tiẹ̀ nítorí ohun gbogbo tí ṣe tiẹ̀ ẹni tó ní ayé àti ọ̀run kò ní gbà láàyè nínú ilé rẹ kò ní gbà láàyè ògo ni fún orúkọ mímọ́ rẹ mo gbàdúrà fún lórúkọ Jésù ní kùtùkùtù òwúrọ̀ láàjìn yìí lórúkọ Jésù ọ̀sẹ̀ yóò sún ọ fún rere ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá wọlé ìbùkún ni fún ọ lójú oorun rẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹni tó ní ayé àti ọ̀run yóò pàṣẹ ìbùkún sórí rẹ ò ní ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ ìwọ máa ń wíni ni o kì yóò sì tọrọ ohun rere gbogbo tó o bá dáwọ́ lẹrẹ lé èrò rere tó o bá gbà lọ́kàn nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ayọ̀ ni yóò já sí lórúkọ Jésù ire ni yóò já sí Ọlọ́run yóò jà fún yóò jà fún ọmọ rẹ yóò jà fún ọkọ rẹ yóò jà fún aya rẹ yóò jà fún olórí iṣẹ́ gbogbo ẹ̀yin businessmen women contractor ọ̀nà yín kó là ọ̀nà yín kó là ọ̀nà yín kó là ọ̀nà yín kó là divine connection divine connection tí ó mú yín rẹ́rìn ayọ̀ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kọ̀nẹ́tì ẹ̀ lónìí àwọn olóore àwọn abánirìn kíyà òtán kó ṣe òtán àwọn àwọn ènìyàn gidi lórúkọ Jésù láti ọwọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́ kó yàn wọ́n tì ọ́ ẹ̀mí mímọ́ kó yàn wọ́n tì ọ́ òní rárẹ̀ òní dààmú òní jẹ̀kúrò gbogbo rere gbogbo tó ń wojú Olúwa fún lórúkọ Jésù kó tẹ̀ ọ́ lọ́wọ́ ọmọ ni o ọkọ ni o aya ni o iṣẹ́ ni o ilé ni o ohun rere gbogbo tí ọkàn rẹ ń fẹ́ lórúkọ jésù lọ́wọ́ ẹni tí ire ń ṣàn lọ́wọ́ ẹni tí ayọ̀ gbogbo wà ó ní ní ọwọ́ ọ̀tún rẹ̀ ire wà ń bẹ̀ ní ọwọ́ òsì rẹ̀ ire wà ń bẹ̀ ọrọ̀ ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ọwọ́ ọlọ́run ló wà èyíkéyìí tó jẹ́ àìní rẹ láàárọ̀ yìí ní kùtùkùtù òwúrọ̀ yìí nígbà yòówù kó má ṣàì máa gbọ́ mi lórúkọ Jésù ẹni tó ní ayé àti ọ̀run kó yọ̀ǹda rẹ̀ fún ọ wà ní ẹ̀rí rere ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa mo gbàdúrà lẹ́ẹ̀kan sí i fún ayé rẹ fún ìṣẹ̀dá rẹ ètò kù nínú ọdún yìí ibi ò ní bá ọ gbé ibi ò ní bá ọ ìdààmú ò ní bá ọ ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọlé tọ̀ ògo Ọlọ́run yóò farahàn ò ní kábàámọ̀ ò ní jẹ̀koro ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù ẹ̀yin ará nínú olúwa bákan náà látún ní láti máa ránra wa létí ẹ má jẹ́ ká gbàgbé ní ìgbàkúgbà bí o bá ti rìnrìn àjò ọ̀sẹ̀ yìí lọ má ṣe gbàgbé wípé jésù olùgbàlà òun padà bọ̀ lẹ́ẹ̀kejì nínú gbogbo tó ṣe jẹ́ olóòótọ́ jẹ́ kí irọ́ kó jìnnà sí ọ jésù láti wá kó àwọn àyànfẹ́ rẹ̀ kò ní onírọ́ fi ṣe nǹkan kan nínú ìwé kọ́ríńtì kìíní orí ìkẹfà ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ó ní kí a má tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tó bá ka láti ẹsẹ̀ ìkẹsàn yẹn ó ní ká má tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn panṣágà tàbí àwọn alọ́nilọ́wọ́gbà àwọn afọkùnrin bara wọn jẹ́ ni yóò jogún ìjọba ọlọ́run wọ́n sì gbàgbé ó ní láti ayé yìí láti láyọ̀ ìlú ọ̀run rere nítorí náà mo bí ọ arákùnrin àti arábìnrin níbi gbogbo tó ti ń gbọ́ mi ẹ jẹ́ ká rìn ní pípé jẹ́ ká rìn ní mímọ́ kí ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì kó lè jẹ́ ayọ̀ fún wa ká lè bá àdélé ológo lórúkọ jésù yóò dára fún ọ bí o ti ń gbọ́ àdúrà yìí tó sì ń ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ bó o ti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni kó máa fi ránṣẹ́ sí àwọn ẹlòmíràn yóò tú ayé wọn sílẹ̀ nínú ìdè yóò tú wọn sílẹ̀ nínú ìdààmú yóò sì gbà wọ́n kúrò nínú wàhálà yóò sì gbà wọ́n kúrò nínú ìpinnu ọ̀tá lórúkọ Jésù ayọ̀ yín yóò sì máa pọ̀ sí Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa hallelujah.